kọ́ndẹ̀ pa òṣìṣẹ́ mi méjì lọ́jọ́ kan náà lẹ́ẹ̀kan ṣoṣo kí ló dé. ìgbà wo ni ti jíbìkẹ́ ṣẹlẹ̀ náà. ṣẹ̀dẹ̀ rí jíbìkẹ́ yẹn ẹ̀mí mi ní iléeṣẹ́ yìí my best staff ẹ gbà mí. now gbogbo àwọn staff mi lẹ̀rú ti ń bà èmi gan i don't feel safe mi ò safe now. Um, chief mo fẹ́ kẹ́ farabalẹ̀ Sherry, since tẹ́yìn ti fún wa ní àwọn necessary information ta need àwa náà máa continue pẹ̀lú investigation tí a ti ń ṣe already and I can assure you that we will get to the bottom of this matter. olúwadẹ fún iṣẹ́ ní kíákíá dẹ̀ ní ní kíákíá ní gángan ṣì báyìí ni. Chief, like my colleague said um, ẹ máa fún wa ní time díẹ̀ and mo fi ń dá yín lójú pé lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin báyìí náà we get to the bottom line of this ṣe mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ó wà tedious there so all we need is just little time to get over with this but i'm very sure pé good result ma jáde nbẹ so I calm down. ẹ gbà mí o ẹ má jẹ́ ká ẹ sọ mí lórúkọ tí ò dáa. chief uh, investigation ti bẹ̀rẹ̀ náà nìyẹn so I'm máa ma update yín as we continue have a nice day. ẹ ṣé. Mm -hmm. ó sún mi o so ó di ìyàn mẹ́ta báyìí wọ́n staff mi staff mi mẹ́ta ni wọ́n ti pa Mr. Kimon ẹ gbà mí o mi ò mọ ibi tẹ́lẹ̀ tí ń bọ̀ o mi ò mọ ibi tó ti ń wà ẹ gbà mí torí tọ́lọ́run o ẹ ò ṣe fún jẹ́ kẹ́ fi ọkọ̀ ara yín balẹ̀ ṣọ́nà mi yé ṣe rí àwọn tí wọ́n ti pa investigation lọ́dọ̀ lórí wọn ṣẹ́rí bí mi ò ṣe ní ṣẹlẹ̀ ẹ̀sìn ẹlẹ́fẹ̀ẹ́ mi láti sìn lọ báyìí ẹ̀yin pẹ̀lú àwọn yìí ẹ pé àwọn boys mi wọ́n lè fi ilẹ̀ níṣẹ́ tó kàn and two ṣẹ́rí gbogbo àwọn staff mi pátá àti ọ́fíìsì mi pàtró mi bó bá ṣe ń lọ lọ́wọ́ àbọ̀ mo lè fi dáhẹ́ lójú pé láìpẹ́ láì jìnnà gbogbo àwọn òkú ṣe ká pátá tó wà ń lọ́rọ̀ yìí kéré báyìí lọ́wọ́ bá máa fojú wọn chief ẹ fi ọkọ ara yín balẹ̀ jọ dúdú ọlọ́run ṣe mọ́ chief. my dear ṣé ní pé tán bá ìtàn ni wọ́n fọ̀rọ̀ kú ṣe ń sìn omi sí jíbìkẹ́ tó ṣe pa ẹlẹ́dẹ́ pé àìpẹ́ yìí ló ṣẹ̀ bímọ lẹ́yìn ìgbà tó lọ́yìn ìgbà tó pa mi sí jíbìkẹ́ tán òun ló pa mi síta ìyọlá ìgbà tó pa mi síta ìyọlá tán wọ́n tó pa mánéjà wo síta nífẹ̀ẹ́ mi ẹ̀ńdẹ́ pé òun ni mo tẹ̀lé òun náà ti pa á sìn sọ fún mi sọ fún mi táwa ló kàn báyìí. no no no no no no no don't even go there i reject that in jesus name <sighs> okay listen my dear agogo tó ń ka wákàtí aburú kò ní lù nílé wa ní orúkọ jésù àmín àmín so relax please. mo ti gbọ́gbọ́ ọmọ ọgọ́ ṣẹlẹ̀ my dear wo ọ̀rọ̀ sẹ́yìn ó ti yọ lẹ́mìí mi mi ìṣòro bí mo fẹ́ lọ mọ́ mo fẹ́ resign máa jókòó sílé máa jókòó sílé ó ti sùn mí ẹ̀rù ń bà mí àbí kí ló fi ṣọlẹ fi pé yẹn ló connect. wo ikú tó ń gbojú gbà ẹ ni òun ńlá ló pa fún yàn o imagine ìgbà tó máa pa Mr. Yọlá òun àti girlfriend náà jọ wà òun nìkan náà kàn fi girlfriend ẹ sílẹ̀ same thing náà nífẹ̀ẹ́ mi ẹgbẹ́ ọkọ ẹ̀ báyìí náà ti pa definitely there is something going on something is going on that I don't understand ẹ̀rù dẹ̀ ń bà mí ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí jọ. Madam. Could you please explain what happened? Níjọ́ tí ìwà àti ọkọ àfẹ́sọ́nà ẹ̀jọ́ jáde, ìyẹn olóògbé Yọlá tó fi di ẹni tí wọ́n pa. Ọ̀gá ọlọ́pàá, bá ṣe bí nínú ẹ̀ o èmi àti Ayọ̀lá lọ sí salon lọ ṣerú mi on our way coming back ọ̀ngọ́ ló ṣílẹ̀kùn mọ́tò fún mi and I entered the next thing was a gunshot a gunshot from nowhere Màsímà fi jáde I said Ayọ̀lá in a pool of blood that's how it happened. No. Okay. But um, can you tell me bóyá ọkùnrin ló ti ẹ̀ pa yola ni àbí obìnrin? to be honest with you, mi ò mọ̀, mi ò rí wọn. It just happened so fast. Real, to anybody. But since you're inside the car, ó yẹ kó lè mọ irú mọ́tò tí wọ́n gbé wá bóyá jeep ni bóyá car ni bóyá white car ni or black. ọ̀gá ọlọ́pàá like I said I can't not explain I don't know mi ò rí wọn I don't know. <sighs> so um, since tí o mọ bóyá ọkùnrin àbóbìnrin ló pa o ò dẹ̀ mọ irú mọ́tò tó gbé wá àbí kọ́lọ̀ ẹ̀ ó yẹ kó lè mọ̀ bóyá èèyàn pupa àbí èèyàn dúdú bóyá èèyàn gíga àbí èèyàn kúkúrú ló wà. Oh <sighs> ọ̀gá mi ò mọ̀. <sighs> Madam, are you sure you know nothing? about the death of Yola. I know nothing about it. Come on. I don't know. Are you sure? No. Okay. When was the last time you had an argument or fight over any issue with your boyfriend. ẹyọ ńlá mi ò ṣoníjọgbọn jẹ́jẹ́ ló máa ń lọ kó ń fa wàhálà bọlọtọ ni eyín àtàwọn máa ń jà bó máa ń is a loving person yes. I will ask you for the last time. Do you know anything about the death of Iola? no. No. ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ yìí á máa dákẹ́ dá mi lóhùn kíákíá. sẹ́rí níwájú ọlọ́run bàtà kì í péjọ irọ́ bó ṣe rí gẹ́rẹ́ lẹ́sùn ìwádìí lórí aspect ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fẹsẹ̀ múlẹ̀ dáadáa but the separation of bank account doesn't have anything to do with my wife death nǹkan tó ṣẹlẹ̀ a jọ mọ̀ láti separate ẹ̀ ni kò dẹ̀ bí ẹ̀dá ọlọ́run kọ́kọ́. <laughs> ẹ̀yin dẹ̀ rò ni yes torí ó àwa in fact ó yé wa ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣebí torí pé percentage owó ìyàwó yín ó ju tiyín lọ àti pé bẹ́ẹ̀ ṣe máa ń yọ owó kò dẹ̀ tẹ́ ìyàwó yín lọ́rùn in fact ẹ máa ń fi tipátipá fọ̀ ọ̀sẹ̀ láti ní kó sign ó dẹ̀ wá rò pé fine i think ó better fún un láti separate account tiẹ̀ pẹ̀lú títí ẹ̀yin wá wí the next thing you can do kẹrun àwọn ayákẹ́lá láti lọ pa ìyàwó yẹn. ah ah no no a ní ìṣù ní tó tọ́ but a ti ṣètò ẹ̀ ọdún a ti ṣètò ẹ̀ ẹ wo lẹ́yìn ìgbà yẹn èmi gangan ni mo sọ wípé ká separate account wa nítorí pé mo kì í ṣoníyàwó kan hmm. and anything can happen at any time. oh yes it has happened so what you're telling me now i mean what you're saying now is your first wife or should i say your second wife sent the an aya killer to assassinate your wife ah. so you guys can benefit i ah. mean can inherit the money. ah o ti o ah officer o ti o. Eh, eh, first wife mi ò lè pàyàwó mi kò lè pàyàwó mi ẹni ò lè pẹ́ díẹ̀ kò lè pàyàwó mi. so báwo ló ṣe wá jẹ́ pé ìyàwó yín nìkan ni wọ́n pa tí ẹ̀yin méjèèjì jẹ́ wà lórí bed. àlá ti wà. ẹ wo lọ́jọ́ yẹn mo kàn gbọ́bọ̀ lójú oorun ni mo dìde ìgbà tí báwo ẹgbẹ́ mi mo rí pọ́ ti pàyàwó mi ọlọ́ọ̀ mo ṣe rí nìyẹn ọ́fíìsà kẹ́kẹ́ yẹn kó tiẹ̀ ti pa á méjèèjì jọ́ kó ti pa á méjèèjì jọ́ àti wádìí yín dáadáa àwa á dẹ̀ ti mọ bí yóò tẹ̀ so mm. now I will urge you to stop gbogbo ẹjọ́ àwíjàre it won't take you anywhere it won't help you so I will give you some time I will give you five minutes láti ronú bí ọmọlúwàbí and I will come back láti hear. I mean, to listen to the truth of the matter. Huh? Hey, I àìjẹ́bẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láti ọ̀dà me. Ah. máa pretend wípé èèyàn gidi ni wọ́n mọ̀ pé bó ṣe jókòó yẹn guilty conscience ẹ̀ ń wọ́rí ẹ̀ so ìwọ lọ drop resignation letter ìgbà tó ti pa gbogbo àwọn ọ̀gá ẹ̀ tán so that you can attain their position ó wá rí kó fẹ́ yíwọ́ ó wá fẹ́ sá lọ right. officer if allegation wo lẹ fi kàn mí ibi tẹ́ ń bọ̀rọ̀ lọ yẹn ó strange sí mi à ń sọ̀rọ̀ ikú tó pa kíjì pa ẹ̀ ń sọ ti kàn. shut up your mouth ṣé ewu ìbò pẹ̀ wá síbi ìkọ́ àmàké fún mi. Hello, officer i'm a learned person and i know my rights the only reason why tí Moisa ṣá officer, was because my life was at stake I had to resign láti sásálà fẹ́ mímì. your life was at stake àbí àmọ́rò yìí ojú gbáǹkú lẹ́ máa máa lo ṣóyí tó bá délé ẹjọ́ wàá lọ́rọ̀ tẹnu I think that's even better. I like it that way because ẹni tí ò bá kò lè kú gbì. Oh, thank God. I won't go on slow down. But um, Chief, mo fẹ́ béèrè one or two questions. Mo dẹ̀ máa láìkẹ́ ro dáadáa ẹ ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀ ń báyàn du contract àbí company tí kò wá já sí wọn lọ́wọ́ tó jẹ́ company ló já sí táwọn yẹn wá rò pé àwọn máa fẹ́ get back at you with all these things. rárá o mi ò ń ṣe contractor mi ò dẹ̀ ń kọ proposal débi tí màá máa báyàn du contract àbí duṣẹ́ so there is no rivalry kò sí rivalry kankan láàrin mi àti company kan. okay uh, what about the political aspect. no no no I hate that game. I don't play that game at all. Mi ò ń bá wọn dá sóṣèlú rárá. Mi ò like it at all. I don't do it. Okay. Okay, fine. Um, we will continue with the investigation. Tabede to ní further questions. I'm aware yín. Ọlọ́run adé fún iṣẹ́. Bẹ́ẹ̀ ẹ jọ, mo fẹ́ kẹ́ bá mi tẹra mọ́ ìwádìí yẹn. Ká lè rí òkodo ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gan iṣẹ́ nígbà ṣe. ẹnjìníà ẹnjìníà ọ́fíìsì wa ni. olùkọ́ máa tún àwọn èyí sí. gbogbo gbé. mi ìmọ̀ mi tán gbé. ẹjọ́ báyọ̀ ni àbí ẹjọ́ báyọ̀ ni ẹjọ́ báyọ̀ ni gbogbo ẹ ẹ ẹ ẹ ẹ ti ló máa ṣe ẹ ti olóṣè ẹ tó pa òyìnbó ni ẹ ló pa ẹ ló pa gbogbo ẹ ló pa ẹ ló pa ẹ oṣù ẹ jìnnà. faulty accessories o and equipment tó bá ń lò but tí àwọn staff bá ti close ní ìrọ̀lẹ́ ẹ máa wá padà wá ní alẹ́ pé warehouse tẹ máa ń gbogbo àwọn accessories yẹn hmm. àti equipment pé ẹ máa wá ń kó àwọn kan bẹ́ẹ̀ hmm. wọn ní ẹ máa ń jí o wọn ní ẹ máa wá ń kó àwọn kan bẹ́ẹ̀ so mo dẹ̀ ní ẹni tí mò ń rí gentleman. Me ò rí traces and tí ó my máa company. orúkọ So now I'm asking you is it true or not? ta ló sọ fún yín mo lè ti gbọ́ mi ì máa ń pa owó kan tó ń sọ yìí mi ì máa ń When I ask you questions, yeah. you answer me. Mm. You don't answer questions with questions yes, for me. Yes, sir. So now, mm. yes ọ̀nà. ìmọ̀ ń pa ẹ gbogbo nǹkan tẹ́ bíi lọ́ọ̀bì ó ṣàjòjì sí mi. Mr. Taju. yes ọ̀nà. ìmọ̀ ń pa ìmọ̀ ń pa ẹni tí ẹ̀jẹ̀ ló mi ẹjọ́. Yes. Yes. Yes. Yes. ẹni ṣiṣẹ́ ni. relax relax relax now i'm listening. ṣẹ́rí nǹkan tí mo mọ̀ náà ni pé àwọn ac tó bá ti bàjẹ́ tó bá ti pè mí tó bá ti pé kò dá mọ́ ká kó síta gáàsì tó bá ti jò àwọn sìlídà kankan hmm. ká kó síta ká lè lọ tún ṣe ká tó ta fún tí wọn lágbára láti lè ra tó dùn. how oh, you talking Yes, you are acting like a gentleman i'm seeing you as. Hmm? sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sí ẹni tí ò lè ṣe tí wọn bá ti ń ṣe lè wọn ti ń jẹ do you get it so i i don't i don't i don't i don't really blame you but ṣé o mọ̀ pé àwọn nǹkan tí wọ́n ń kó yẹn àwọn nǹkan tó ti sọ fún wọn pé kò lè ṣiṣẹ́ mọ́ ní company yẹn ni. ní bàjẹ́ fúnra yìí ni. inú náà ni mo ń sọ bọ́ kò kò lè kò dámú. kò dáná yẹn. bọ́ ìwọ o máa túnṣe lọ́ta. Hmm. kan túnṣe náà ni pé àwọn tó bá tún ń lò. Hmm, yà náà bí wọ́n ti ń ṣe lèèyàn ti ń hmm. so um, ó wà wò pé àwọn tí wọ́n ti ń fojú sí ẹ lára àmì nìkan nínú àwọn àbí méjì àbí mẹ́ta nínú àwọn staff tó ti rí pé ó dàbí nǹkan báyìí nǹkan báyìí mess pé kó má lè délé fi tiẹ̀ dí kí wọ́n lè fi tiwọn dí ẹ lọ́wọ́ mọ̀ wọ́n pé kò mú kúrò ń bẹ̀. Ah! àbí. mi mọ̀ pa mi ìbọn gbà pọ́n pààyàn gba tí mo ti ẹ̀gbọ́n fún wọn sítáàfù wọn gún ó ṣe mí láàrin. mo sọ fún pààyàn náà ah! mo ní kó mú wọn kúrò. ẹ̀wọ̀n náà nígbà tí mo gbọ́ pé wọ́n kú ó láàrin púpọ̀ ju ojújú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mi ò fi lè jẹun tí mo bá wọ̀ kẹ́dùn. òṣèré mo dẹ̀ ní help ẹ. yes I can help you. Yes. See, the Bible kan sọ fi yé wa. Mm-hmm. Ìka tó bá máa di wa lójú ah. or anything tó bá máa di wa lọ́wọ́ àti wa ìjọba Ọlọ́run ká ké dànù. Mi ò ní kankan kan gbogbo ẹ̀ ló kú síbẹ̀. Mi ìwà ìka ìka kan tí mo mọ̀ náà ni pé eh, ìyàwó ac nǹkan wà ká tí mo mọ̀ náà ni ẹ̀kọ́ operation kankan kí n lọ tó ta àwọn ká tí mo mọ̀ ní mi máa ká kankan tó bẹ̀. Hmm. Ṣàánú mi. I mean, um, but. Uh, ní idea àwọn tó pa wọn àbí àwọn tí wọ́n rán. lẹ́dí ẹ̀ kankan tó bá jẹ́ ti stealing number one ni mí tó bá jẹ́ ti killing ìmọ̀ kankan pa ẹ̀ gbogbo idea tí mo ní àwọn idea kí n kó èsì tó ti bàjẹ́ kí n lọ tó tà ìmọ̀ idea àwọn tó ń pa ẹja nù mí torí tó lọ́rùn. but eh, ìgbà tí wọ́n máa pa wọn àti níbi tó máa pa wọn sí. Ah, àwọn kan tí mo mọ̀ náà àwọn kan tí mo ń tà yìí àwọn ká tí mo mọ gbogbo orí mi mi mọ ẹntàn pa mi mọ bá ṣe pa wọn mi mọ bá ṣe rí mi mọ wọn tó. bọ́ọ̀mù tó lè yá mi. bọ́ọ̀mù pé ò lè ní ẹ. right yes sir. tí owó bá tẹ̀ ẹ́ tí n bá tọ́jú ẹ̀dá tó sunu sẹ́ọ̀ tí mo fi ìbọn fọ́ ẹ̀sẹ̀ àjẹwọ́ lọ́sọ̀ mọ̀ pé ó mú àwọn tó pa wọn uid ló lè lọ sẹ́wọ̀n má arrest àwọn ọmọ ẹ má gbogbo àwọn tó mọ̀ pa gbogbo àwọn òdì yẹn má má I will deal with you I will deal with you ó lè ní ẹ ní bá tètè jalè dandan ní kó pa yẹn. Thank you. náà wọ́n wá ní fact mo ń suspect pé ọmọ bọ́yẹ irú ẹ̀ ti pọ̀ jù bó ṣe rí mi báyìí ló lọ sẹ́nu di mọ́tò tó lóun ṣe mọ́tò ó wá ní àwọn ti fẹ́ parí ó ti fẹ́ parí ẹ̀mọ́ èyí ò ṣọ̀rọ̀ fẹ́ parí ẹ̀ o gbúdọ̀ parí kí ilé mi mo wá ní ẹ mo ẹ ṣàmúṣàrí pẹ́nu ẹ̀ náà ló ń wà èmi dẹ̀ mọ̀ pé nígbà tó dà pé ó rí mi lọ́kọ̀ tí mò ń bọ̀ lọ sáré lọ sí ìdí mọ́tò tó ṣáà ń ọjẹ́ ti ṣùgbọ́n ó lóun máa parí ẹ̀ lẹ́nu mo ní tó bá dẹ̀ ti parí ẹ̀ kó máa gbé bọ̀ lé. kọ́nà ṣáàjọ parí ẹ̀ lẹ́nu kó gbé wá ni. olórí àdúrà lọ́gọ́ ni àmì kọ́nà jẹ́ kó parí ẹ̀ lẹ́nu ni. nítorí ọ̀rọ̀ àwọn pípín yẹn ó sùn mí àwọn oníṣẹ́ ọwọ́. oníṣẹ́ ah! ọwọ́ wọ́n parọ́ jù nǹkan tó fà á síbi kan ṣe ń tètè ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ ni especially pẹ̀lú traffic ọ̀dọ̀ yìí wọn hmm. ló ti bẹ̀rẹ̀ nítorí ọlọ́pàá. ṣéde. Ah. dúró ibo lè rántí lè gbé yìí tìrì kọ̀ọ̀kan tó wà lórí ayé yìí náà ìtìrì oh, kí ló fẹ́ eh, fi yẹn ṣe. àwọn ilé ń pa mí ni o. Oh. tó yẹ pé ilé là ń lọ ọjọ́ oh, ibi tí wọ́n délé màá dẹ̀ sáré wá nǹkan tó máa jẹ ajẹun. oh god wo tó bá délé wà sáré wá nǹkan tó máa jẹ ní ìtìrì wọ́n ti ṣe lẹ́ẹ̀mẹ́ wọ́n ti ṣe ilẹ̀ ibi ń pa mí gan ni <laughs> ah, ah. in fact bí ọ́sà gan ló ṣe mú mi. Ah, <laughs> má fi ọ̀sà já mi láyà ah. tó bá fẹ́ ti ń jọ bíi tóní ọ̀sà má wọ̀rí ah. ìkan wà down the road. ọ̀sà ni ọ̀sà ni ah, ọ̀sà ni. o lè tó bẹ̀ ìkan wà down the road so. serious ọ̀sà ni serious ọ̀sà ni. àdìkan wà down the road àjẹun bẹ́ẹ̀. ó kì í ṣọ̀rọ̀ down the road mo àwo <laughs> bí adébẹ̀ ni ọ̀sà ni o. jẹkujẹ ni jẹjẹjẹjẹ ni. no ìkan tẹ wà down the road. down the road ajá adébẹ̀ tẹ bá fẹ́ kí n wà mọ́tò yìí kí n wà dé lẹ́yìn àtàlàfíà mo gbọ́dọ̀ kọ́kọ́ wà kọ́kọ́ jẹ. mo serious ebi ń pa mí ju ah, owó kan sọ̀rọ̀ dídélé ṣògbó ṣògbó ọ̀rọ̀ jẹ́ ṣògbó ọ̀rọ̀. ní ìlú tàrí mo ní ìjẹkùjẹ ní ẹgbẹ́ ìjẹkùjẹ. Ah! oh hello good afternoon what pastries do you have okay. All right, okay. Um, let me have um, one donut, one chicken pie for me and my wife, one donut and one chicken pie. Oh, uh, no, no, no, no. I want donut. Emma donut. Oh. Yeah, two donuts for me. Oh, what you waiting? Yeah. Exactly. <laughs> eating, eating, eating. Any <laughs> more uh, no. chicken pie? Chicken pie, all down. Makes sense now. Later. Ah, now look at it. What's set your pie? Donut one, you know my wife. Okay. mi ò fi taratara like chicken pie. Eh, ẹ̀yin náà mọ̀ náà. well that, yeah yeah yeah in fact that donut really looks spongy. ẹ bẹ <laughs> mo ní ká délé náà kó tó jẹun. mo jẹ́ ń fẹ́ yí ronú náà ah wo bí mi donut ẹ ṣe ń yọ irun mi. chicken pie and one donut for me thank you please make it snappy i'm really really hungry náà ibi ń pa mí gan <laughs> ta bá ń drive lọ lé bẹ́ẹ̀ mi ní ríran ọmọ ojú máa ṣe báyìí. o lè tó bẹ́ẹ̀. ọmọ ṣe báyìí náà ok kò dé pé chicken pie dẹ̀ make sense. Hmm. mi like chicken pie. okay. Donut here, wow, fantastic. All Wow. Um, all right, let's have juice. Uh. No, no, I want water. Ah, all right, okay. Uh, I don't like juice too. Let me have water, please. Two bottles of water. Okay. So how much is that? Oh, sorry. More. All right. Right. Hello there. So how much is our uh, bill? Two. Is that three donuts? Yeah, three yes. donuts. Yeah. One chicken pie. 1,250 naira with two bottles of water. Okay. wá ṣe tún ẹ̀. wọ́n hmm? dàpọ̀ ṣe bákan. bẹ́ẹ̀ ni fáìnì. Ah, ṣé bólú ò jẹ chicken pie ni. Hmm, ẹni sùúrù náà ṣé ẹ̀yin máa délé. Ah, no no no no mo rí bí. mi ò mọ̀ pé kí ni wọ́n fàìn báyìí. àdúró no no no mo ṣèdè yìí lẹ̀ for the last thing now. mo fún mi jẹjẹ máa wọlé jẹ́ kébì jẹlé. mo dìde save chicken pie kí n lè jẹ last ni. ṣé wàá lè fún mi kan. ẹ gbìyànjú no no ma embarrass me ṣá. ó yà pé omi ilé gan tí ẹ̀gbọ́n tuntun délé rẹ̀. no no no gbé sọ́dọ̀ ẹ̀. ma embarrass me mo ṣá mo dóná sọ náà sọ́dọ̀ ẹ̀. ṣàmùjọ́ tẹ̀ mi mo jókòó tẹ́lẹ̀ fẹ́ ga bí báyìí. mo ti gbọ́ mo ti gbọ́ gbà gbà mú ìgbà yìí ah, èmi ò láìkí dóná tó chicken pie. ẹ̀kíní wọ̀nyí dùn mo ìmọ̀ pé máa fáyìn báyìí mo máa yọ kan sí i. Ah, ẹ̀yìn ilé kẹ́hìndé gbogbo dóná tì. jà lọ jẹun lé jà lọ jẹun lé. ká tún lọ jẹun lé èmi láìkí náà tẹ yẹn. ẹgbẹ́ ìrẹ́lẹ̀ kan sika kó mọ̀ bá ti jẹun bíbà. Ah, lóde káàlọ́ jẹun lé. o tún máa jẹun lé. Hmm. o ah, wà ní adé fún mi. mo mm, fàn mo fàn mo tún fẹ́ nú ẹ̀. Ah. mo tẹ̀lé fún mi nǹkan. ṣé mo ṣe for the last year kí lè ṣe pé wọ́n yẹ ráì tó o dùn mo ṣe dáadáa. darling. Yes, sir. Ṣé bẹ́ẹ̀ ló wà? Ah. Abájọ náà, mo dẹ̀ ń wá tọ́pù kiri gbogbo nílé pé àìbò ah, ni mo wá sọ sí. Ìwọ ló mú. Ẹ kí ló tó tún bá mi tún lọ báyìí? Ṣé kí lọ bẹ̀rẹ̀? Ah, mo ti lọ. Olè yìí tí gbogbo pátánì ti parẹ́ mú aṣọ. Ṣòro páwọn télọ̀ tó rán ọ báyìí wọn ò nǹkan tó ń ṣe. So ọwọ́ tèmi ò dán, tiẹ̀ ló dán. Lọ́wọ́ ẹran aṣọ ó ránṣọ mo ti mọ. <laughs> o ṣàfẹ́ fúnra ẹni ṣe ṣe láàárọ̀ mo ti mo ti lọ tẹ́lẹ̀. mo fẹ́ kí gbogbo gétò yẹn jáde kọ́ ni ológun dé. <laughs> kí gétò ara mi dúró òun ló fẹ́ ó ti dà. kó dúró ológun ológun níyàwó mi o jíbìkì ológun mo ní hóò. Hmm, má wọrí nǹkan tí mo ti lọ fúnra mi. ọmọ mi kan wà o ṣe ẹ̀mú yàn tán náà ní tẹ̀tí park gbogbo ẹrù tiẹ̀ náà aṣọ àti bẹ́ẹ̀dì top mi ṣáà ni mò ń wà. ó ti ṣe tán náà. ṣé ó ti wá tẹ ẹ lọ́rùn báyìí. ó ti ń tẹ mi lọ́rùn bọ̀ díẹ̀. ó gbóná fẹ́rifẹ́ri. ṣàlè gbà báyìí. ó ń gbóná fẹ́rifẹ́ri. ó yí ọmọ tà. ẹ ṣe sà àdúpẹ́ sà a tún bọ̀ nígbà mi. nígbà mi ẹ kúkú gbà mí. mo bọ̀ dẹ́. ọ̀rẹ́ á jẹun pa Yeah. The prince is here. Ẹ rọra aṣọ ọmọ mi. Ẹ jọ̀ọ́ ọmọ mi lọ sí school. Prince ń lọ sí school. School wo ló lọ? Àbí crèche? Eh? <laughs> Oh. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún teacher pé wọn gbúdọ̀ náà o torí ọmọ ọba ni. <laughs> You mean his nanny? Ọmọ ọba. <laughs> School wo ló lọ? Ọmọ ọba. Ẹ rọra aṣọ ọmọ mi o. Ẹ rọra aṣọ ọmọ mi o ìyá lọ́mọ. ẹ má bàa kúnú pọ̀. èmi nìkan ni mo lọ́mọ ẹ̀ mo dàbí ni. bébí mi. Drive safely. Ẹ ṣe jẹ́jẹ́ I'll try. <laughs> I trust you. She been letting ti máa kí <laughs> My baby, come on. She wàá rí She ṣe onípa aṣọ ìwà dancing? Ẹyin lè lọ bí ẹyin tí mo lọ ní. Ẹyin tí mo lọ. Ṣé yà yà. <laughs> All right, dear. Take care. Oh, baby. All right. FM Yes, Oh, okay. Okay. Keep it. Tó bá tó time, màá sọ my ẹ kó gbé sir um, mo ti parí assignment mi lórí àwọn ọjà tó wọlé ní two weeks ago ọtí táwọn tó wọlé last week yẹn mi ò tí ì ṣetán pẹ̀lú ìkíni ó ní àwọn kankan tí mo fẹ́ ṣe I'll bring in my report later. Anyway, I trust your judgment. no problem. Thank you, sir. Um, by the way ǹjẹ́ o ti rí àwọn dọ́kúmẹ̀ntì mo ní kí nífẹ̀ẹ́ mi kó fún yín. ọ̀hún oh, sà bóyá ó ṣì wà lọ́wọ́ manager. no yẹ kó ti ṣetán pẹ̀lú ẹ̀ by now only busy possible. <laughs> well anyway èmi ṣáà ti kó ránṣẹ́ sí yín. okay sir. ṣe bá wa sọ. everything is all right, sir. Yes, sir. And I trust you. Thank you. um, wo, wo, wo. Um, wa. Bá mi gbé fáìlì yìí kó lọ gbé fún Mrs. GBK. Okay. Ẹ eh, sọ fún mi pé mo ní kó dúró kó sáìn ní ìsìnjú ẹ̀ pé ó dé máa gbé padà bọ̀ fún mi. So you go ọ̀gá mi lórí idán yẹn. o ti já jù. <laughs> i trust you <laughs> ọ̀gá mi. o ti já jù o ti já jù o ti já jù mọ̀ pé orí ló máa pa ó mọ̀ pé mo love ẹ and I miss you you know but lọ́wọ́ yìí o ọmọ mi ni mo miss jù ẹ lọ mo miss ọmọ mi jù ẹ lọ <laughs> yes ìwọ ni mo mọ̀ kí n tó kọ́kọ́ mọ ọmọ mi but no I love my baby you know <laughs> um, my darling jo um, màá sáré pè é padà mo fẹ́ sáré àtẹ̀lé ṣiṣẹ́ ṣùgbọ́n love you yes okay. ẹ eh, bọ́ ma àwọn méjì kan wà tẹ separate sọ́tọ̀ ẹ létà sáì wọn ma. adalẹ jọ ra gbé fáìlì yẹn lọ fún mánéjà má dàrú ẹ láàmú ṣẹgun. okay. àwọn kan dẹ̀ separate àwọn kan wọn sign ẹ̀ mo tún bèèrè lọ́wọ́ wọn pé kí ni reason tẹ́ fi separate àwọn ó ṣàní pé kí n má gbé lọ kí n má gbé lọ fáwọn máa wá rí yín something. kó má gbé lọ ẹni sè é. but why is Jíbíkẹ́ ò sign eh, àwọn eléyìí. èmi ò tiẹ̀ mọ̀ fún wọn mo tiẹ̀ tún béèrè pé kí ni reason ó ní pé kí n máa lọ páwọn máa wá rí yín. olú máa wá rí mi. anyway no problem you can go. okay sir. má fi question má fi béèrè question lọ́wọ́ mi nǹkan tí mò ń bi ẹ́ léèrè ni kò dá mi lọ kí ló dé tí o sign àwọn document mo sẹ́ǹsì. Ah, ah, Mr. Tade ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o gbogbo document tó yẹ kí n sign ni mo ti sign kí lẹ́sọ̀ fẹ́ kí n ṣe what else do you want me to do mo ti sign gbogbo ẹ̀ náà. Ah. dúró náà ní ìgbà wo lo fẹ́ dé ibi tí o ń lọ tí o bá sì remain ní ojú kan tí o move rárá ẹ eh? can't you just understand. ẹ wo mi ò lè understand yẹn torí kò dìgbà téèyàn bá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ọlọ́run téèyàn tọrọ nǹkan tí ò yẹ lọ́wọ́ ẹ̀ o tó bá pa òfin ẹ̀ mọ́ success is assured ọlọ́run á ṣe fún yàn ni ah kí ló ṣẹlẹ̀ gan. dúró náà ṣé company dá díẹ̀ ni company tàwa ni yes ọ ti ti tọkọ ẹ wẹ́ẹ̀ tó kò fẹ́ parẹ́ tó fẹ́ parẹ́ lórí unnecessary issue kí ló dé náà ṣé o ti gbàgbé ni wípé àti ìran mu gángan ẹ kò sí ẹ̀yìn kan náà èmi tí mo dúró níwájú ẹ yìí orí síìtì tó wà yìí lẹ́yìn ọlọ́run èmi sì tún ló kù. ẹ mo gbà pé kò ń ṣe company dáàdì mi kò dẹ̀ ń ṣe tọkọ mi but it's not how far but how well ẹ wo gbogbo ọ̀nà tẹ̀yìn tọ̀ yẹn lèmi ò nífẹ̀ẹ́ sí èmi ò kò kò kò kò bẹ́ẹ̀ mi lára mu i'm not interested in fraud mr tade i'm not interested in fraud kò bẹ́ẹ̀ mi lára mu now. Chibike, what did you just say? Fraud? yes fraud. fẹ́nu ẹ̀gbàgà sọ fẹ́ yín bẹ́yìn ṣe fraud ó ti ń fìlọ̀ top yẹn ah Mr. Yola àbí kò kò yà yín lẹ́nu ni. nǹkan tó ń bí mi nù ni pé láti bí àná ẹ̀gọ́ tá a ti pọ̀ mọ́ yìí kò tí ì débi báyìí ewu yìí dáa jókòó síbi náà ah kí ló fi rẹ̀ pè náà. Ah, ọ̀gá Ìyọlá má ti take it personal you get ẹ ṣáà mọ̀ pé ọmọ mi lọmọ yìí ẹ fi lẹ̀ fún mi Let me call her. kí ló ń tún fẹ́ kí ló ń pè mí fún báyìí. Ah. hello. hello. where are you? we are here waiting for you. waiting for me for what? kí lẹ̀ ń dúró dè mí fún. Don't you see the message I sent to you that we are holding the meeting here? Ẹ mo rí mẹ́sẹ̀gì yín, mo rí. Ẹ kí ló kàn mí pẹ̀lú gbogbo meeting tẹ̀yin fẹ́ ṣe? Kò sí mi ò sí lára gbogbo rubbish tẹ́ fẹ́ máa ṣe yẹn mi ò ní interest nu rubbish yìí náà. Ah, ah. ẹ wo Mr. Tade ẹ wo ẹ take note báyìí mi ò ní interest nu gbogbo rubbish tẹ́ fẹ́ máa bá mi ṣe mi ò ní interest ẹ jáde nù kúrò lórí aago fún mi jàre. Jíbíkẹ́ Jíbíkẹ́ Jíbíkẹ́. ẹ má sọ fún mi pé ó cut phone yẹn mọ́ yín létí ẹ ó cut phone ah ah no no this is very very very wrong very wrong ah ah èmi èmi èmi rubbish eh? ó sọ pé ń ṣe rubbish. <laughs> Mr. Tade mo sọ fún yín ìgbà tẹ́ ń gbé ọmọ ilé yìí mo ní ẹ rọra gbé kó má mú jù because tó bá mú jù ó lè fi géra ẹ jẹ àbí kó fi gé yín jẹ òun ló ń ṣẹlẹ̀ yìí náà ẹ ẹ dátì ẹ lọmọ yìí rò pé kí ló fi rẹ pè wí sí i ah! ẹ̀bọ̀ ẹni sùúrù náà Mr. Yola ẹ jọ ṣé àzìn <laughs> ṣé máa ṣe máa lose àdúrò owó yẹn bẹ́yẹn nìyẹn àbí ah, ah, ẹ jọ kò yé mi kí la fẹ́ ṣe báyìí sẹ́yìn. má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o nífẹ̀ẹ́ mi mi láìpẹ́ irú statement yẹn lose kí ni ah, ó mọ how long ta ti fi lé owó yìí ó mọ nǹkan ta ti ṣe ni ó mọ nǹkan ta ó mọ so much ta ti put in into this thing a máa lose ẹ̀ ó máa sign ẹ̀ by fire by force mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ ṣe mi ìfẹ́ mọ tó fẹ́ gbé gbà ó gbọ́dọ̀ sign ẹ̀ what are you telling me má sọ mọ́ o ẹ gbà mí kẹ́ irú yẹn ọmọ ní búrẹ́dì tó wá sọ̀rọ̀ ẹ̀ dímọ́dé ọmọ wa lọ́wọ́ what rubbish. iyọ̀la nífẹ̀ẹ́ mi I know what to do. ọ̀rọ̀ ńlá ló sọ kalẹ̀ yìí o cause it's a game and uh, èèyàn uh, gbọ́dọ̀ play wisely. ń sọ pé kí n darapọ̀ mọ́ wọn ní àbí kí ni. ẹ̀kọ́ eh, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ tó bá sọ pé ó lọ expose wọn náà wà ló gbóúnjẹ lẹ́rù wọn and um, you see ẹni tó bá máa mọ̀bọ̀ òun náà gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ kí wọ́n á ṣọ̀bọ lásán ọ̀bọ tó mú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́. ọ̀bọ tó tún mú ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́. Hmm. try láti force ara mi ṣùgbọ́n tí ò dẹ̀ ti wá. ṣé ń ṣe ọ̀rọ̀ tó sọ fún mi lálẹ́ àná lọ́rọ̀. ẹ wo ṣé kò tó torí ni ṣé kò tó torí ni mò ń rò látẹkùn mi ò ríro tí n bá tiẹ̀ wá sọ pé kí n try láti comply pẹ̀lú àwọn pípọ̀ yẹn tí ọ̀gá mi bá fi lè find out ah má ní ma fáyà mi mo ti wá ní fáyà mi nìkan gbogbo ibi tí bá wáṣẹ́ dé báyìí mi ò ní lè ríṣẹ́ because orúkọ ti bàjẹ́ orúkọ ti bàjẹ́. babe sori um, àti ni ò gọ ẹni tó ń tì ni ò gbọ́ tó bá sọ fọ́ọ̀gẹ̀ tí ò bá ṣe kankan ó lè má sọ̀rọ̀ kankan lára náà and uh, you see I don't want you to act under frustration because you are tense right now anything to bá ṣe is under tension ló fi ṣe. I'm sure things will be sorted out soon, okay? Anyways, tẹ́ bá sọ bẹ́ẹ̀ ti gbọ́. Ṣé o No, no, no, báyìí? Ṣé wàá sùn sí i? Welcome to daddy, please. Come. You have a long day tomorrow. ló ṣẹlẹ̀ ṣé ló pé ń bọ̀ jẹun lẹ́wọ́ kápá sókè lẹ́ ń bọ̀ bí kìnìkì ló ṣe kí ló fa kọ. ó gẹ̀ ẹ́ hunter àti catch bushmeat ó nínú bọ́ọ̀t ìwọ̀ ó yá ah, ó mọ̀ pé sórí nígbà táwọn ìyàwó wa tó bá ṣe wàhálà láti dáná ó yẹ kí àwa ọkọ ká wá fi inú dídùn ká fi jẹ ni. Ah, wípé ẹ appreciate gbogbo wàhálà tí mo ṣe yìí mo mà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ru adé orí tó fún mi yìí o ẹ tó bẹ́ẹ̀ pàwọn ẹlòmíì ni wọ́n máa rányàn kí ni mhm. ẹ bá máa forí sèké máa forí sàn kan wọn. <laughs> ẹ sori èmi náà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ru ìyàwó tó fún mi sori ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin náà wọ́n nìtàn wàá róbìnrin mi ó níwà mhm. ó lẹ́wà ṣùgbọ́n kò mú jẹ́sẹ̀ èmi <laughs> amúnjẹsìn kò ní níwà kò tún ní lẹ́wà ṣùgbọ́n èmi wàá dúpẹ́ fún ọlọ́run ọba o fóró ìyàwó tó fún mi ó níwà hmm? ó lẹ́wà hmm? ó múnjẹsìn á tún bẹ́ẹ̀ fọba lé tàbá ṣetán oró ìta ti fẹ́ lọ ṣe ní. níbo lè ti fọba lé ẹ ṣọ́ra iyan ọmọ mi tí o ti pọ̀ dùn kan ah, ẹ má oh, tra oh, yọ kí ni ẹ má tra yọ mi ò láìkẹ́ ọ. ọbẹ̀ yìí dẹ̀ dùn <laughs> kí o ṣe ti ah, ah, no no no no for real for real. Ah, man, I love this match. Ah. Mm. Mm. Best friend Nana. But kí ló dé tó jẹ́ pé time tínú mi bá ń timo timo mo tí life mi low. now people yìí máa ń gbé tiwọn dé kí ló ṣẹlẹ̀ gọ̀gọ̀ náà kí ni mo ra ń gbà yín. Ah! Ẹ bá ara bí mi gbé gbé to speaker. hello. ṣé ohun kí tó pé kọ́ mi àti pé ṣé mo fẹ́ pé ò rí mi. Um, um, mo busy ni mo rí text message yín bọ̀ mo busy mi ò dey reply ẹ̀yin náà mọ̀ pé téèyàn bá busy ó yẹ. hello busy ṣé um, mo ń gbọ́ yín. tó fi sọ pé kì máa kì máa accept gbogbo nǹkan orúkọ tó ń sọ yìí. farabalẹ̀ ó bá ti jẹ́ kí n lálẹ́ bọ̀bọ̀ yìí nà. àkọ́mọ́ tèmi yé mi ó yé mi ó yá máa jẹun. kì í jẹ mọ́. no no no no no no ṣé kébì náà gbélé. títí tí wàá tù sí irú bíbà ẹ pé ká fi pàdé irú bíbà yóò wà wà ókè náà gbogbo. Ah, ah. because ọ̀rọ̀ tó bá gbà ta ẹnì kan kì í sọnù lé ibi tọ́rọ̀ yẹn gbà gbọ̀ngàn láti fẹ́ sọ yìí. ẹ Jíbìkẹ́ we have no time to waste here you get so ti yẹ àní time láti máa fi àkókò ṣòfò rárá ẹ eh, ṣùgbọ́n ẹlòmíì máa ń wà tó máa gba iṣẹ́ but àti stand láti take care gbogbo responsibilities ẹ̀ ó máa jẹ́ problem fún but ó sì yìí máa gba salary àmà kó yẹn sàpò. I asked you to sign a document. ló jẹ́ pé ètò jẹ́ pé iṣẹ́ tó ń ṣe tí ò ń gbowó lé lórí ni but you refused to sign it. but àwọn èèyàn máa ń gbàdúrà yìí pé kẹ́ni ẹlẹ́ni máa gba ìṣe wá ṣe but <laughs> pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n ti gba iṣẹ́ wọ́n ti gbà ṣe. ẹni sùúrù mr tade kí lẹ ń sọ ọlọ́run ní jẹ́ kẹ́nìbọ̀dì gbà ṣe mi ṣe ọ̀rọ̀ yóò yé mi kí lẹ mí. jíbìkẹ́ nǹkan tí mo ní kò sáìn tí yóò sáìn ṣé wọ́n gbà ṣe ẹsẹ̀ ṣe àbí wọ́n gbà ṣe ẹsẹ̀. ẹ mú kí ni yẹn signature mi nìyẹn náà signature mi nìyẹn ẹ forge signature mi ẹ lọ forge signature mi àmì ò ní gbà ní ẹ mọ̀ pé mo mọ̀ mo ń bá yín mu díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ mi ò sọ̀rọ̀ ṣé mo pé mi ò sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó bá ṣe ìbájú pẹ̀lú ìṣòro tẹ́lẹ̀. ṣẹ́rí ọ̀rẹ́ mi tí sọ̀rọ̀ complete gentleman ni àti kékeré la ti ń bọ̀ rẹ̀ wà bọ̀ ṣẹ́rí gbogbo allegations tó fi kàn yìí mi ò bá pé òun ló ṣe so kí lẹ lè bá wa ṣe sọ̀rọ̀ náà. arákùnrin gbogbo àlàyé tó ń ṣe látàárọ̀ ni mo gbọ́ tí n bá ní mi ò gbọ́ mo ń tán ẹ ni kinní kan ló dá mi lójú kò sí bí aláìsàn ṣe lè lọ sí hospital lọ bá dókítà kó ṣe àyẹ̀wò fún ẹ láì jẹ́ pé aláìsàn yẹn ṣàlàyé ibi tó ń dùn ún àti bó ṣe ń dùn ún tó wọn ò tí ì bí dókítà náà láti mọ bí aláìsàn ṣe ń fi o ṣọ́ọ̀mí yẹ sórí ọ̀nà tá a lè fi gbà yanjú mátà tó wà lẹ́yìn ni pé kí n rí client mi tèmi àti ẹ bá fojú kojú tá a sọ̀rọ̀ pẹ̀lúra wa gbogbo nǹkan tó yẹ kí n mọ̀ á ṣàlàyé ẹ̀ fún mi and problem yẹn ti tán nìyẹn ṣé ọ̀mí yẹ i just need to see my client. sir in that case ẹ jẹ́ kí n lọ sí station kí lọ make arrangement bẹ́yìn àti ẹ̀ ṣe máa ríra. arákùnrin má dara láàmú ara iṣẹ́ tí mo gbà ní nǹkan kan péré tó máa ṣe fún mi ni pé orúkọ client mi tí wọ́n ní ní police station àti ọlọ́pàá tó wà ní ìjáàjì kéèsì yẹn kọ́ fún mi ó ní láti yọjú sí station tí n bá débẹ̀ ní ìgbọ́dọ̀ sọ pé mo fẹ́ rí client mi kọ́ ní kò sáyè tèmi àti ẹ̀ bá ti fojú ríra tá ti jọ sọ̀rọ̀ <laughs> small matter eh, let me just give you a paper then kò lè fún mi ní àwọn. fẹ́ kí realize pé ẹni tí ó bá máa wò fún ìyẹn tí yóò bá kú èyí ò kì í fara pamọ́ fún o. ẹ sá báyà ẹ sọ wọn ní pàmò. báwo ló ṣe sọ̀rọ̀ báyìí mo ní kó fi ọkàn ẹ balẹ̀ mátà tó ṣẹlẹ̀ it is out of provocation kò sí ẹni tí ó kì í bínú sọ̀rọ̀ mi yẹ relax ọmọ ìwọ kọ́ ló máa rojọ́ tàbá délé ẹjọ́ eléyìí ti kọjá yìí iṣẹ́ ọlọ́pàá kóòtù láti lọ pàdé èmi ni màá rojọ́ èmi ni màá jà fún ẹ kò fi ọkàn ẹ balẹ̀ ṣọ́ọ̀ mi yẹ nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ sì ni pé ṣé gbogbo nǹkan tí o kọ sílẹ̀ àti nǹkan tó sọ fún mi kò yàtọ̀. kò yàtọ̀ sá èmi ni mo pa tí mo pa gbogbo wọn pátápátá. today? Why? Why did you do all this? Play to ṣe gbogbo nǹkan tó tó báyìí? Ṣé nígbà tí ìyàwó ẹ dẹ̀ sọ fún ẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́fíìsì? Ṣé bí wàá dẹ̀ sọ fún pé kó lọ sọ fún? Níbi iṣẹ́ àwọn oní kọ́ńpínì mi, alátiṣe mi á dẹ̀ mà ti ṣe ara ẹ̀. Why now? sir sir ṣé pé mi ọmọ ọmọ take laws into my hands àwọn ará bíbá everyday lọ máa ń gbé wá pè láàárọ̀ wá pè lọ́sàn wá pè lálẹ́ in fact sometimes lóru and mo wò pé tó bá mi pé kò sọ fún yín tẹ bá gbọ́ there is that tendency kọ́ yìí lórí then mo wá insist because they've been begging pestering her pé kó wá fún meeting kó wá fún meeting but my wife refused she refused to go. Then my sister that this particular one kò má lọ mo plan pé Go wà nínú mọ́tò tiẹ̀ then I will, I will go there with my own car need the actual place not fix me, meeting yẹn sí because wọ́n wọ́n pé má sọ fún yín there is that tendency pé kẹ́ sack wọn and they can start chasing her line ọmọ yìí mo pọ́n wọn bí dangerous ní tiẹ̀ mọ̀ pé they can never go that far mo ti wá mú fún mi pé from afar níbi tí mo hide sí I will be recording whatever happened between her and the people. Suddenly, sir, oh no, he just shot my wife. Oh, oh shooting. I killed my wife myself. Sir, I was so scared. He said, for me, I will lower me. Then he fell inside. Kada, I don't even know whether it was the phone that I should run after or my wife, but I couldn't share because if they see me, they can kill me too. I killed my wife myself, sir. <laughs> Mr. Akinde, I would like to say last thing. Eléyìí lè fún ara yín pàyàwó Yes! And lè pàyàwó yín for I. You know, ṣe máa man go bí ẹ̀kọ́ mẹ́ta báyìí. Wọ́n ń jẹ́ ẹ̀kọ́ I'm going to tó kún wọ̀rọ̀. Ẹ tẹ̀ dùn náà. Ṣé ìwà tẹ̀ wù sí ọgbọ́n ni ká pè é ní àbágọ̀ ìyàwó yìí sún àdúrà tó bẹ̀rẹ̀ fún yín so ẹ̀ rẹ̀ gbọ́ débi pé ó yẹ kí wàá rìpọ́tù ọlọ́pàá náà oníwọ̀ ló ní kí ìyàwó ẹ̀ lọ sẹ́mẹ́tẹ̀ nígbà tó yẹ kó lọ yẹ wáyé tó wàá rìpọ́tù ọlọ́pàá ṣe ẹgbọ́n tó wà ní iṣẹ́ tiwa ta lọ́kọ́ ni ṣe ká ní pé tó yẹ sìn oyin fọ́fọ́ ọlọ́pàá ni ṣọ̀pọ̀ ọmọbìnrin ẹ̀ lè bá kù àtù àyẹ̀pẹ̀ yẹn wọ́n lè bá lọ fílì bẹ́ẹ̀ plan tiẹ̀ sọ fún mi ọlọ́pàá tó sá fún tó fẹ́ kó mọ àfi àìsàn tó fẹ́ kó dá sọ́rọ̀ ẹ̀ tó bọ́ parẹ́ lọ sí kó sọ́dọ̀ ọlọ́pàá lọ ẹ̀ now ìyàwó ẹ̀ sì ọmọ padà ni ọmọbìnrin yẹn kò kó fún nọ́tì wà rẹ̀ pa ìyàwó ẹ̀ ìwọ tó yẹ pé ìwọ ló yẹ kí òfin máa gbé tó fi wà ní sáìdì yẹ tó yẹ kó máa bẹ̀ sórí ẹ báyìí wà á dẹ̀ntẹ́ pé ìwọ ló padà wà ń bẹ́ẹ̀yàn kò sọ́pàá ìyàwó ẹ̀ díẹ̀ bèrè question lọ́wọ́ ẹ̀rọ Mr. Akintunde ọmọ ẹ̀ tó bí ẹ̀yà rẹ̀ ìbò ló fẹ́ kọ́ ti bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ now ìyá ọmọ yẹn ti yá Mr. Akintunde ẹ sọ fún mi ìbò ló kọ́ ọmọ yẹn ti bẹ̀rẹ̀ àjọ ayé ẹ̀ torí wọ́n tó kù fún sìn tó yẹ kó jẹ́ àti bàbá ìrìn àjò tó ń bá lọ yìí ọlọ́run ọba àtàrẹ́dà ẹ̀ òun nìkan ló yẹ now sori jẹ́kẹ́ mi sọ ìtọ́rọ̀ fún gbogbo la mọ̀ pé òfin ìlú wa kò fàyè gbà ẹ̀ tó bá ti pa wẹ́ tó bá ṣe ṣíyá torí bá nípa ẹ̀ ṣe. ọ̀gá dìbì níbi tí ọ̀rọ̀ ìgbé dá dúró sí sí kí lè lè ṣe kọ́. tí màmá tó jí o màmá tó lè kú jẹ́ṣu tí bá tiẹ̀ torí akíntúndé sàgbára ti bá ní má torí ọmọ kékeré yẹn má torí ẹ̀ sá ọ̀rẹ́ wà láàrin ìbejì ó wà láàrin ọlọ́ tí ọ̀rọ̀ bá bá jọ́ọ̀jì sọ tó bá gbọ́ tó bá sọ ní kóòtù yóò gé o ìwà tí Mr. Akíntúndé wù yìí o ẹ òfin ṣe kí ni o òfin fàyè gbà wọ́n mọ tíṣà ẹ lọ wá lọ́yà tó tàǹtọ̀ tó gbọ́lẹ̀ akọni gidi níwájú ẹ̀rọ fún wa. Officer. Levisa! Levisa! É